بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يأله الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه والتابعين لهم باحسان الى يوم الدين gẹ́gẹ́ bí àlàyé tí نعم hadith 31 tí a ti ń bá wọ̀wọ̀ alátẹ̀yìnwá lórí àwọn àǹfààní tí ń bẹ nínú hadith yìí ó ń ṣe ọlọ́run ọba alìsíláàtù sẹ́lẹ̀ ó jẹ́ kó yíwa wípé ìmúláyé kékeré ní ọlá tó pọ̀ fadilatu zuhdi fi dunya ká múlẹ̀ ayé ń kékeré kó mọ́ jọ wá lójú tó nǹkan olóore púpọ̀ wájú ọlọ́run ń jẹ́ kéèyàn jẹ́ ní eré níwájú ọlọ́run ìmọ̀ ń jẹ́ kéèyàn jẹ́ ní ẹ̀pọ́n ẹni iyì lọ́dọ̀ àwa azuhud azuhud wọ́n àbí indifferent gbogbo àwọn ọkọ̀ bẹ́ẹ̀bẹ́ẹ̀ àbí àwọn words bẹ́ẹ̀bẹ́ẹ̀ lámà bá pàdé nínú dictionaries àwọn ìbò lórí ẹ̀ ṣùgbọ́n nípa apá tí ń jẹ́ az-zuhud an abdu ma la yanfa'uhu fil akhirah ó ní pé gbogbo in tí ò bá ní wúlò fẹ́dà kankan láyé ń bí kí ẹ má dáwó lé lóde ayé yẹni pé tí ò ní sẹ́yìn láǹfààní lọ́jọ́ alkiyama mara wọlé láyé ń bí gbogbo tó bá fẹ́ kó jọ lọ́rọ̀ owó tó bá fẹ́ wá ipò tó bá fẹ́ lé àṣẹ tó ń wá agbára tó ń wá káàkiri tí ò bá ní wúlò fún ìtí ń jẹ́ nìyẹn ilá ń pè ní fíyàn ráyé sá ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lórílẹ̀-èdè ti wá lé nìí gbogbo tí wọ́n kójọ lọ́rọ̀ kìí ṣe ní tó lè kórí ìrìbáwọn alkiyama gbogbo agbára àṣẹ tí wọ́n ń wá kìí nǹkan tó lè wúlò fún wa tó bá ọ̀nà ìwápò ọ̀nà ìwágbára ọ̀nà ìwáṣẹ ọ̀nà tí ń jẹ́ ìwówó táwọn èèyàn ń gbà lórílẹ̀-èdè wa àti káàkiri lágbàáyé lẹ́nì ọ̀nà tó tún lè kó parun bẹ́ẹ̀dẹ̀ èèyàn ni lójú alkiyama ọ̀rẹ́ wa wá ẹni tẹ kọ́ sáwọn state kọọkan sí country kọ̀ọ̀kan lágbàáyé yìí oore wo ló fẹ́ ṣe yín lọ́jọ́ alkiyama ni ọ̀nà wo lẹ́fi gbà kó àwọn ọ̀rọ̀ yìí jọ torí bẹ́yìn ó bá ńlá pàápàá jùlọ lórí èdè tí wà lẹ́nu tí ó lówó lọ́wọ́ tí ó sì mọ́ kọ́lé káàkiri bí ẹyẹ bẹ́ẹ̀ ti ń kọ̀ yìí bàbá lè ké gbogbo rẹ̀ náà ni ọ̀nà haram ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọgbà kìí sọ́nà halal gbogbo owó tó sì kójọ àwọn ọkọ̀ tó rà ilé tó kọ́ wọn ló mọrú ìyà tó jẹ́ kó tó ní wọn lọ́wọ́ ó gùdé rẹ̀ nù sáré pọ̀bẹ̀lẹ̀ lójú alkiyama ìṣirò sẹ́yìí ìwọ ló níwájú ọlọ́run àwọn èèyàn tí wọ́n ń ná ìyàwó àtọmọ àbúrò rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ tọ́fi ń ṣe fàájì tọ́fi ń sara rin dín nígbà tó fi láyé lẹ̀tán ọlọ́run níbi àwọn léèrè lakinnaka muhasabun ala turuq allati jama'tahu biha ojú ọ̀nà ló fi kó àwọn ọlà yẹn jọ questions máa wà raised kèése ìráyé sá ni kí ẹ̀mọ́ wọ̀sọ tó dáa ẹ máa rún pa kò ní lè lọ aṣọ kò tún lè fọ́ bá wá ní yóò wá ní ana ana zahid azuhudu bil lubsi asabi radi asabi al muttafiq ìráyé sá ò sí níbi kí ẹ̀mọ́ máa ní kí ẹ̀mọ́ look neat kò mọ́ wúyàn lójú

ọkọ̀ gígùn irinṣẹ́ ni lórílẹ̀-èdè tiwa ló ti jẹ́ nǹkan fáàrí in developing countries ọkọ̀ gígùn irinṣẹ́ ni kìí ṣe nǹkan fáàrí so kò sí ìráyé sá níbi kéèyàn má lè lo nǹkan tó dáa sára nígbà tó bá ṣe wípé ọ̀nà halal èèyàn gbà rí nǹkan tó yẹ fẹ́ kìí ṣe nike ní kí èmà ń jẹ oúnjẹ tí ò dáa ọbẹ̀ tí ò dáa kó máa jẹ kó mọ́ lè wọ́n ọbẹ̀ nú lé kó ti wá mú kọ̀ lórí lọ́jọ́ kẹta kó tó mọ́ wá jẹ mú oúnjẹ kó ló ni ọbẹ̀ tó ti fún àmàlà tó ti pín yìnkìn máa ní wàlọ́hì àwọ́kúlówó ẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n àwa iláyé amúláyé amúláyé jẹ́kiri àwa ìjẹ́ nǹkan tó dáa ti wà láwọn ní wọ́n jẹ́ nǹkan tó dáa hmm? ya ayyuhal ladhina amanu kulu min tayyibati ma razaqnakum washkuru lillahi in kuntum iyyahu ẹjẹ nínú nǹkan tó má tó dáa táwọn ọlọ́run palẹ́sẹ̀ fún yín ẹjọ oúnjẹ tó dáa tó fún yín ní àlàáfíà tó péye lára tẹ́ bá lówó ọkọ̀ tó jẹ́ nǹkan ìrìnsẹ̀ ẹ̀rà ẹkọ́lé tó dáa táwọn ọmọbìnrin yín ó ní yàrá tí wọ́n lọ́tọ̀ àwọn ọmọkùnrin yín ó ní yàrá tí wọ́n lọ́tọ̀ ilé tí ó gbáyì tálejò bá wá wá tẹ́tùn lè ríbòmí tẹ́lẹ̀ fi sí tẹ́bá lówó rẹ̀ lọ́wọ́ ẹ̀kọ́ kò sí haram gbogbo ẹ̀ lópin ìgbà tọ́nà na a bá ti owó yìí tó bá ti jẹ́ lawful sọ halal sọ ọ̀nà tó mọ́ kìí sọ̀nà 419 kìí sọ̀nà yahoo yahoo kìí sọ̀nà olè kìí sọ̀nà ìmọ̀ yíwèé níbi iṣẹ́ ìjọba sọ̀nà ìkówó jẹ kò sí ní tó ní kí máa lo

kò sí lára ìráyé sá kò mọ́ wúyàn lójú ó ń ṣe ọlọ́ àtún máa lo perfume sallallahu alayhi wa sallam ó bá jáde ó lo perfume sára halali ni fọ́kùnrin mùsùlùmí kó lo perfume sára jáde àmẹ́wọ̀ ni fóbìnrin mùsùlùmí kó lo jáde sára àbẹ́tíbá ń bẹ́ẹ̀nú ilé rẹ̀ nìkan ló lè lò mọ́ kóbìnrin mùsùlùmí wá kọjá láàrin ìlú láàrin àdúgbò wájú èèyàn káwọn kan mọ́ wá sí ah tẹ̀fún mi yẹn lé gan o madam yẹn lé gan o ahán ó lé gan àrí orin ṣìnà òun kó ààrẹ sọ́kà àwọn ọkùnrin tó ṣe pé fi qulubihim marad àwọn ọkùnrin tó pé wọ́n ní àtàn sínà nú ọkà ó túnmọ̀ wá rẹ̀

àmọ́ lọ́kùnrin mùsùlùmí kò wẹ̀ tónítóní pàápàá jùlọ lóòjọjọ jùmọ̀ ẹ́ kí pẹ̀lú mọ́ kan tó tó tó lára rẹ̀ lára súnnà na Muhammad ní sallallahu alaihi wa alihi wasallam kò sí ìráyé sá kí dùngbà gbónú yàrá rẹ̀ kan kò mọ́ lè spray wọn dànù láti pa wọ́n ẹ̀fì wọn lẹ̀ jẹ́ wọ́n jẹ tí wọ́n jẹ́ wọ́n ló pa wọ́n dàrùn rẹ̀ àwárí ilé ayé sá ara ò ara ò eléyìí ò sí nínú ìráyé sá àwọn onísúfí wọ̀nyẹn náà ni irú àwọn òròrí wọ̀nyẹn kò ní fẹ́ jẹ àwọn súfí ayé ọjọ́ gan ni o àwọn súfí ayé ìsìn ah, àwọn wà much more materialistic ni àwọn súfí àkọ́kọ́ lọ àmọ́ àwọn súfí ayé gbà yẹn wọ́n láwọn ráyé sá òun ní jóúnjẹ gidi mọ́ gbáwẹ̀ wọ́n lè fi gbìnkẹ́ léso sínú òní jẹ́ mímá òní wọ́sọ́ kan gidi wọ́n máa rùn pa káàkiri ìlú ara ò kò sí irú ẹ̀ nínú ẹ̀sìn lára ẹ̀kọ́ mi tátùn rí kọ́ nínú hadisi yìí anna zuhuda martabatuhu a'la min al-wara ilé kámúláyé kékeré ipò rẹ̀ ga ju tán pè ní àsàjẹ lọ àsàjẹ náà ní pé kèsì gbogbo oúnjẹ náà ló máa sẹnubọ̀ tó jẹ kìí gbogbo tó bá gbé fún ọ náà ló máa mú ó ní máa ṣe wọ̀nàwọ̀nà máa ṣe wọ̀bíà wọ̀bíà káàkiri bẹ́ẹ̀ tí òun jẹjẹ sùn rárá kíyàn wà disciplined gbogbo nǹkan tó bá fi lọ náà kọ́ ló máa gbà lọ́wọ́ àwọn èèyàn wọ́n fi lè lọ ẹmu wa mo lè jẹ tọ̀hún náà ẹmu wa mo lè jẹ ó ò látàjẹ́ nìyẹn o yẹ kó lọ́wọ́ ẹni tó ti lè máa gba nǹkan jẹ́ mẹ́pẹ̀lẹ̀ alìwárọ̀ kìíkẹ́ gbọ́n tó bá ti fún ẹ ìkẹ́nà ló máa mú tó mọ̀rí tó mọ̀rí gbogbo rẹ̀ ara so yi torí pé àṣà jẹ òun ni kó gbé ní tí ó bá lè kópa lára bọ́ kó gbé jùlẹ̀ kó mọ́ jẹ bẹ́ẹ̀ sì ni in tí ń jẹ́ kára isá òun gbogbo ohun tí ò bá lè sọ láǹfààní lójú alkiyama kó jìnà sí láyé ń bí náà owó fún ọ àwọn tí wọ́n ti lo ipò yẹn ṣáájú wọn náà ní bọ́n ṣe lò ó wọ́n lò ó wọ́n fi dẹ́rùbà àwọn èèyàn wọ́n lò fún intimidation wọ́n lò ó tí wọ́n lo ọlá lórí ẹ̀ bàtí wọ́n wá débẹ̀ lára ìmúlẹ̀ ayé kékeré owó approachable jẹ́ káwọn èèyàn ti mọ̀ pé àṣẹ́pò yìí àwọn ti lò ṣáájú wọn ni wọ́n kàn rí bàbàrà kò jámọ̀ ti ṣe gbogbo àwọn èèyàn láyè kí wọ́n wọnú ọ́fíìsì gbogbo àwọn èèyàn láyè kí wọ́n wọ wálé láti fíìlì fọ́ọ̀m o ò fi láyé láwọn èèyàn lára o lọ́kọ̀ lóòótọ́ ṣùgbọ́n gbà míì gan tó bá láwọn èèyàn tí wọ́n pọ̀ gan o lè kú wọn sínú ọkọ̀ síbi tó ń lọ gan bá jọ bí ti wọn láwọn ọkọ̀ tó ṣe pé kílásìkù ni tí èso ọkọ̀ tálíkà ọkọ̀ olówó gidi tó jásí pé táwọn ẹlòmíì bá ń wà báyìí àwọn àtìyàwó wọn nìkan ni wọ́n wà nú ẹ̀ ìwọ́kọ̀ gbogbo àwọn èèyàn sí bólẹ̀ ń lọ ọ̀nà bí na mí náà lọ ọbẹ̀ ẹjẹ́ ẹjẹ́ gbogbo àwọn nǹkan táwọn ń bá bàrà lọ́rọ̀ ayé yẹn ìwọ́n mu kékeré ti pósí lásán pósí kọ́ pósí ní billions kò sọ́kọ̀ tí wọ́n ń billions pósí pósí tí ó tó bá ti ẹ̀ báyìí bóyá And don't touch my car, please. Don't touch my car. Don't touch my car, please. Ilé búburú. Elòlò nga, 10 million. Ẹ káàbọ̀, ẹ náwó. Ọkọ̀ náà ní jáàmbó. Ṣé kò ní ń Ó ti ń táyà mẹ́rin àbí? Ọ̀ọ́bí ẹnna ẹjọ ẹjọ ẹjọ ọkàn yẹn má ẹ má kí nǹkan má tọ́jú ọkàn yẹn rárá àti rárá rárá àti rárá. ẹ̀yin wọlé ẹdúró síbẹ̀ yẹn ok you you can come come inside you you you come inside apọ̀tá dúó àlájí ẹ̀jẹ̀ ká wọlé no no no no no no no ẹni ẹnìkan náà ni kó wọlé so ẹ̀yin tó kù yẹn ẹ̀yin lè máa bá ti lọ mí mọ̀ yúrí náà ọkọ̀ tó tó pé tó bá tàtẹ̀ o lè mọ́ ní five minutes lọ tó fi ní accident tó ti kú dànù mùsùlùmí òdodo èfi burú àwọn kẹyẹn ti fáàrí fún àkọ́lọ̀ ohun tí ọdẹ́ bí wípé olówó ra jet ìyẹn fi ṣe fáàrí kò bá àkọ́lé 500 million kò le 1 billion ṣe fi ṣe fáàrí mùsùlùmí òdodo ní àgbé security man tí ń sẹ́nulé wọ́n béèrè yín o ẹ̀bẹ̀rẹ̀ ó kọ́ wọn mo ti bèèrè ọkọ̀ wọn kí ló kọ wọ́n jẹ́ no no no no no no mi lè jẹ́ ká wọnú siturun mi dẹ́hùn lọ guest room torí irú àwọn èèyàn bẹ́yẹn mi ní audience fún wọn nú lè tèmi torí pé nìyẹn jẹ́ tálíkà Allah akbar torí pé kò lówó lọ́wọ́ bí ti tiẹ̀ kò ní jẹ́ kó wọlé ṣùgbọ́n tó bá ṣe pé wọ́n ní general kan ni àbí major kan ni àbí dpm lọ́rọ̀ mẹ́tìkọ́lá ní let him come inside i'm feeling at home i'm fully at home let him come inside الله أكبر بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى gbogbo rẹ̀ ó gbọ́dọ̀ rọ̀yìn lọ́rùn kíyàn mú lé ayé kíyàn mú ní kékeré bákan náà náà kọ́mìtà torí múnú hadithi yìí ana zuhuda min asbari mahabbati Allahi azza wa jalla al-abd ìmúlẹ̀ ayé kékeré ó jẹ́ kanú àwọn okùnfà tọ́lọ̀ fi ń fẹ́rin èèyàn ń ṣe ọlọ́ alẹ́ sọ́lá tí ẹ̀ bá ń fẹ́ kọ́ lóun fẹ́ràn òun òmìnira yìí kékeré gan tí kẹ́wọ́n mọ̀ ẹjọ́ lójú mọ́ wà nǹkan ẹ tó bá múlá yìí kékeré ẹ̀rí pé ọkàn rẹ̀ ó fúyẹ́ mílíọ̀nsì ló ń wá ní halal alhamdulillah bọ́lọ̀ kan kan

ṣùgbọ́n tí òun jẹ̀mọ́ àbá ilé bọ́mọ lọ́wọ́ báyìí inú rẹ̀ ó bàjẹ́ èé kí ni mo ń ṣe nínú ọ́fíìsì irú fáìlì wo ni mo ń tríjì tí wọ́n fi pè ẹnu tí mi gbọ́ tó fi ṣe kọ́mọ̀ tí wọ́n fi kíwò tán ẹ̀rọ pé ìyàwó rẹ̀ kú fún ni àbọ̀mọ̀ rẹ̀ kú fún inú rẹ̀ ó bàjẹ́ gan torí ó wò wípé ládàá jẹ̀mọ́ 27 25 wọn ló bọ́ fóun láàdá jẹmọ́ 27 àbí 25 ló bọ́ fóhun ìgbà tó ń wá padà dá kí ẹyọ kan lónìí ládá bóyá kò ní láfàní àti kí mi ìmọ̀láyé bóyá bó ṣe kíyàn tó kíyàn náà ní ó kí tí padà síwájú ọlọ́run kò sórí ìmọ̀ jẹ́ tí mọ́nì rẹ bá ń dínkù látara ẹ̀ṣẹ̀ inú rẹ̀ ó mọ̀ bàjẹ́ ara rẹ̀ ò ní yá mọ́yàn kí ló dé a ní á ah, wà láì mọ́nìmí ti ń yòrò mọ́nìmí yòrò mi bẹ̀rọ lọ́mọ bí tẹ́lẹ̀ gbogbo ìwòkú tí mi ń wò tẹ́lẹ̀ mínà ti ń wo gbogbo àwọn ọ̀rọ̀ àlfàṣà tí mi ń sọ tẹ́lẹ̀ mo ti ń sọ gbogbo àwọn èèyàn pátipáti pálapàla wọ́nranwọ̀nran ráhùn ráhùn tí mo ń bá rìn tẹ́lẹ̀ mo ti ń bá nínú ó bàjẹ́ yìí lọ klọ́bù tẹ́lẹ̀ mínà ti ń lọ klọ́bù mi mú tí tẹ́lẹ̀ mínà ti ń mú díẹ̀díẹ̀ mi ń ṣe sìnà tẹ́lẹ̀ mínà ti bẹ̀rẹ̀ sí ń pobìnrin olóbìnrin náà mi kówó mi kówó jẹ níbi iṣẹ́ ní ìsìn mínà ti subhanallah inú rẹ̀ ó mọ́ bàjẹ́ yóò máa wá àwọn ìlàmọ́ olùkùlùbù àwọn àfáà tó ti wípé káàrí ẹ̀mí ká tọ́jú ọkàn làwọn yàn láàyò ká tẹ wá sí fún yàn kẹ́rọ lọ́n bá yàn kéèyàn máa sun ẹkún máa wá wọn káàkiri ẹ mi ẹ bọ́ mi lọ́rọ̀ ọlọ́run ẹ hadith anábì fún mi sallallahu alaihi wasallam torí pé mo ti ń lọ ma ń ṣe bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ èèyàn rí ara o títí lè kan bá dín inú kí ẹ bá sọ wípé jìyà báwo ni ti ṣẹlẹ̀ nì pèlè ń ṣe wà jìyà kí ni jìyà rẹ̀ sì ni gbogbo àwọn ọlọ́kọ̀ mi lé nì wọn ò fà wọn ò kówó wálé gbogbo àwọn típà tí mo ní wọn ò wálé ọkọ̀ tún bàjẹ́ ìwọ sọ pé jìyà mọ́ súnmọ́ mi o ìyàwó wa wò pé ṣé nǹkan ò ti dé báyìí a nìkan ti dé o kó sọ fáwọn ọmọ rẹ kí wọ́n bá ta fẹ́lẹ́fẹ́lẹ́ ní city room wọ́n jẹ àgbákòyà ìyàwó náà yóò dìde apàyàn ọmọ àbáyọ̀mí wọnú yàrá rẹ lọ Khadija go inside bàbá yín ojú bàbá yín lé lálẹ́ yìí ọ̀yá nígbàgbẹ́ lọ́sùn ẹlọ́sùn torí kíni owó wọlé subhanallah ló máa kanra tábù rẹ̀ bá pèsè àsìkò yẹn tábù rẹ̀ ní sàánwà lẹ́kùn sà owó school fees mi tẹ́ ní kí n padà rán yín létí nígbọ́ school fees tó sọ lẹ́ẹ̀kan sí <laughs> owó school fees tẹ́ promise mi last month pé màá gbà lẹ́nìí school fees o mọ́ tí Nàìjíríà aláwọn pírẹ́bà mi ò mọ́ wá lé mi ìta wọ́n tún bèèrè skul fees kan ṣébi ò tí pàwọ́ kú àrí ẹ̀kí ń wáyé àwọn tán wáyé bọ́rọ̀ wọn ti mọ̀ rí ìyẹn ara ó ní wọ́n tí wọ́n bá ti ló lọ́wọ́ ṣùgbọ́n wọn rọ́lọ́ wọn bá ti yẹn kò ní jẹ́ nira kò sí yẹ orí bẹ́ẹ̀ rẹ̀ tọ́rọ̀ rẹ̀ الحث والترغيب في الزهد فيما عند الناس لأن النبي صلى الله عليه وسلم جعله سببا لمحبة الناس لذلك وهذا يشمل أن لا تسأل الناس شيئا وأن لا تطلع وتعارض بأنك تريد كذا إسلام gbọ́ wá ló ń gbẹ ó sì wá lójú kòkòrò ká mọ̀

tó máa dá gbogbo àwọn èèyàn gbogbo àwọn ọ̀rẹ́ tí wọ́n jó lówó kò ní jẹ́ wọ́n sinmi gbogbo àwọn fámílì ẹ̀ tọ́lọ̀ ń ṣàánú kò ní jẹ́ wọ́n gbádùn gbogbo gbani kẹ́lò ní ìdúró nínú ilé rẹ̀ níjọ ọdún léyà kò ní dúró yóò kó yàwó àtọ́mọ odìlé ọ̀rẹ́ wọ́n náà ti lé ti yìn o a ní mo láìkí máa lọ kó fámìlì mi sọdún nílé ọ̀rẹ́ mi yẹn because ọ̀rẹ́ mi yẹn ó wà òkè gan ó wà òkè in fact He's very rich He's very rich àló màbùkù tó màbùkù alábùkù alábùkù ni mo ń wúrú wà bẹ́ẹ̀ èyí tọ́lọ̀ ń bá ti fún ọjọ́ tó ọ tọ́lọ̀ máa ṣe fún ọjọ́ tó ọ táwọn ọmọ rẹ bá ń complain pé ẹ dáàdì ẹ kìnnìkan àìsí mo ní mo fún yín ẹ sì jẹ́ ó tẹ́yìn lọ́rùn káràsì ẹjá lọ ní àwọn kìíní wọ́n ní kìíní lé wọ́n ní ǹkan ẹjókòó lè ti yín èyàn ń kọ́ ọmọ láti kẹ̀kẹ̀rẹ̀ ní lára òbí àwọn mú máa kọ́ nítọ́lọ̀ bá ti fún ọmọ yóò tó ọ lápèjúwe orí lọ́wọ́ àwọn èèyàn ó lè jẹ́ báírò ní ọmọléèwé ó lè jágo bó ti rí bá lẹ́ẹ̀kì èyí ó dẹ̀ wá fún mi òun ranjú mọ́ tí ò ṣe ti nìyẹn kí ló kàn ẹ́ mọ́ranjú mọ́ nǹkan tí ò bá ti fi ẹ gbogbo ìgbà tí èèyàn bá ti ranjú mọ́ nǹkan ti ń bẹ lọ́wọ́ àwọn èèyàn kéèyàn wà contented pẹ̀lú sí fún yàn ń jẹ́ jẹ pẹ̀lú lọ́wọ́ ni àwọn èèyàn àwọn èèyàn wá ní wà ti pọ̀ jù

wọ́n ti ha kùnrán tàbí ìrìwáyà wololo ìrìwáyà haf so o ní ìrìwáyà wárùsù náà lọ́wọ́ ìmì náà mú mọ wárùsù ríà kọ́mi kọ́mi kọ́mi mú wárùsù yẹta o tún lọ́dọ̀ ẹlòmíì wọ́n ní wọ́n náà pé hafizu ní ẹni bẹ́ẹ̀ ni so ní ìrìwáyà dúrí lọ́wọ́ ní mo ní lọ́wọ́ kọ́mi ní ìrìwáyà dúrí ìmọ̀lẹ̀ yẹn máa ń sọ ní kòkòrò ìmọ̀ ní ògbọ́dọ̀ tó ọ ẹ̀yẹ bí mùsùlùmí òdodo kó wà curious lórí ọ̀rọ̀ ẹ̀sìn gan

pé classmate ní gbọ́mọ tó yẹn jù ẹ lọ wọ́n dẹ̀kọ́ inú kíláàsì kò yíwọ wọ́n lọ bá pẹ́kọ́ kọ́ àná Muhammad sallallahu alaihi wasallam onígbà tó bá ń lọ sọ́dọ̀ ẹni yẹn àwọn màláíkà wọ́n rẹ̀ wings ni wọ́n kalẹ̀ they will lower the wings for you akọ́pá àyẹ̀ wọn tó fi fún yẹn wọ́n rẹ̀ kalẹ̀ báyìí tí wọ́n fi ń bọ̀wọ̀ rẹ̀ tó fi ń respect ẹ̀ gẹ́gẹ́ bí student of knowledge wọ́n èso rẹ̀ fọlọ́wọ́ wọ́n èso rẹ̀ fọlágbára wọ́n èsè rẹ̀ faláṣẹ wọ́n èsè rẹ̀ bẹ́ntó ní connection ẹ̀tọ́ ma ń sọ ebú nìkan students of knowledge kí wá ṣe gbogbo ọmọ kí wọ́n èsè fọ́mọ tí ṣe chemistry ẹni tí ṣe biology kò kan wọn nílò kan mọ̀láíkà pẹ̀lú pòun ṣe biology ṣe chemistry ó bá ma ṣe physics ṣùgbọ́n tó ń ha Quran tó ń wọ́n hadith tó fẹ́ kọ́ nípa fiqh fẹ́ kọ́ nípa sharia àmàlẹ́kà máa fẹ́ràn wọn gan ní bá àwọn chemistry jù bẹ́ẹ̀ lọ kí ló kan mọ̀lẹ́kà pẹ̀lú chemistry àti tó bá ṣe pé mọ̀ tó mọ̀ nínú ma ayé yẹn òfin ti tọ́lọ́run hìnà ìdí yàrùbọ́ na ẹ̀ǹk nígbà yẹn wọ́n tó mọ̀ yọnu sí ọ o mọ̀ biology o mọ̀ chemistry o mọ̀ physics o mọ̀ account gbogbo ẹ̀ ló mọ̀ ó wá fi ń ṣe dáadáa fáwọn èèyàn o sì láníyàn rí ẹ̀hẹ́n àmàlẹ́kà ó fẹ́ràn rẹ̀ ìmọ̀ fík lórí já sí n ẹ̀yàn ọmọ lọ lé kí ó oríire àwọn òbí kú oríire náà torí bẹ́ẹ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ti kọ́ alẹ́kọ̀ọ́ta o kò ní ìdípa àwọn ẹ̀yọ̀nà àwọn ayé kiri sí ma fàáké gbóná sí bẹ́rẹ́ sí báyà gbóná pálapàla ń bẹ lọ́dọ̀ ọmọ Yorùbá o <laughs> àáké gbóná ah! wọ́n máa fi sangbáyà báyìí nígbà tí alápàdà bá ń sá tó máa ń sá ẹran màálù wọ́pọ̀ kí ló dé òní fẹ́ dọkùnrin ni fẹ́ dọkùnrin ni jẹ́ ọmọkùnrin ò tó tí nǹkan báyìí lè ṣẹlẹ̀ tó bẹ́ wulẹ̀ báyìí gbogbo ìgbáyà dáa san gbẹ́rẹ́ ni èdè ọ̀gán mi ṣe láàárẹ̀ igẹ́ ju tọ́ta gan mi ṣe ọ lọ <laughs> ẹjọ́ sífìlà kó ló fẹ́ sàlùwàlá kó sífìlà lẹ̀ báyìí kó ló fẹ́ pa orí wájú yín gbogbogbò ìpàkọ́ báyìí gbẹ́rẹ́ ni sí alábìsẹ kí ló dé a ní ilé ayé lè ọ̀tá pọ̀ lójú oorun níbi iṣẹ́ ọ̀tá pọ̀ mo sì ń wọ́ ìyọnú wọn gbogbo àwọn agbẹ́rẹ́ yẹn agbẹ́rẹ́ ìyọnú ayé ni hmm, tó bá fẹ́ rí ẹ̀yọnú ayé izhad fima inda night